ẹ káàsán. ẹ káàsán ma. ẹ jọ̀wọ́ adarúkọ yín fáwọn aráalé. orúkọ mi ni ọ̀túnba ayọ̀dèjì agúnbíadé tí mo jẹ́ gómìnà Pasuma fans club united kingdom alias èmi ọmọ agúnbíadé number one. wọ́n lè báyà Paso jẹun láyé. Um, yéèní tí ẹ wá bá Alhaji Pasuma kẹ́dùn lórí ikú màmá wọn kí ni ẹ fẹ́ sọ fún wọn mi ì bá wọn bá wọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ok. torí ìyá wa gbé ìgbé ayé rere bí bá ṣe sọ ìwà ẹ̀ máa gbà bẹ́ẹ̀ yẹn ó lè wọn máa miss hmm. because uh, she really she really helped so many lives she yeah. touched many lives so gbogbo àtàwọn bíi lè we are here to celebrate her. Eh, Ademise. Uh, yes so àbí wa bá wọn kẹ́dùn wa bá wọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ìyá wa ò yá wèrè ìyá wa dàgbà wọn dògbò ṣe é ń sìn láti dúpẹ́ lọ́wọ́ náà pé àwọn ọmọ tó fi sílẹ̀ wọ́n rí àwọn ọmọ ọmọ ọmọ ṣe ń sìn so Pasuma jẹ́ ẹ̀kọ́ tó yẹ pé jẹ́ ẹ̀kọ́ tó yẹ pé ẹni tó yẹ pé àwòkọ́ṣe rere because ẹni ọmọ tó bá lè tọ́jú òbí ẹ̀ ìyà ló máa jẹ kẹ́yìn ayé ẹ̀ ṣe ń sìn so in which uh, eh, Pasuma is one that uh, he never joke with his mom with his parents so that's one of the uh, at least ìkọ́tẹ́yìn káàkọ́ kọ́ àwòkọ́ṣe rere experience èèyàn lè kọ́ lára àwọn ọlọ́run nìyẹn ṣẹ́gẹ̀ so with what he has done for her she's happy now because this barrier, if not because of this fasting ẹgbàá ibo ṣe ṣẹlẹ̀ o hmm, ibi ò ní gbèrò experience ọlá many people are still coming down from all over the world i feel it from UK people are still coming down from all over the world you know what i mean so it's what Pastor has done it's what Mummy Alaja has done as well experience. So, Pasuma tó wá jẹ́ èèyàn kan tó yẹ pé ẹni tó kó èèyàn mọ́ra náà ni mo pé ìwà ìwà mọ́mì wọn náà ìwà mọ́mì náà mú ẹ̀ fi ń sìn so gbogbo kan tó bá ṣẹlẹ̀ ẹ̀ sìn kò níwò gbogbo àwọn tí mo rí I'm not surprised because uh, it's what he has done for people he has contributed a lot for people's life you understand so this is payback time for him so àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé màmá wa wọ́n gbèrè ayé rẹ̀ and uh, I get to see rest in peace. ẹ ṣe gan.